Dios ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín ẹ káàárọ̀ níbi tí ẹ ti ń gbọ́ mi ẹ gba ìròyìn ayọ̀ lónìí ìmọ̀ ọ̀tá ò ní jọlé yín lórí gbogbo ẹ̀mí tó ń tako ìròyìn ayọ̀ rẹ ẹ̀mí yẹn parẹ́ báyìí wàá gbégbá ọpẹ́ lónìí wàá sì fò fáyọ̀ ẹ̀yin ọlọ́jọ́ bíi kí olúwa kó bùkún fún yín ọlọ́run kó súre fún yín kẹ́ ẹ rí àánú gbà ó ti rí bẹ́ẹ̀ ìbéèrè yín olúwa yóò dá yín lóhùn gbogbo ń tẹ bọ́lọ̀ ń sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn yín yóò di ẹ̀rí gbangba bẹ́ẹ̀ ni kó rí lórúkọ jésù olúwa wa àmín jeremiah orí one ẹsẹ̀ eight jeremiah orí one ẹsẹ̀ eight bíbélì wípé má bẹ̀rù wọn nítorí mo wà pẹ̀lú rẹ mo sì gbà ọ́ hallelujah ẹnìkan ó ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ̀rù àwọn kan ń bà ọ́ olúwa rán ọ̀rọ̀ sí ọ ó ní má bẹ̀rù wọn nítorí òun wà pẹ̀lú rẹ ó ní òun ó sì gbà ọ gba ọ̀rọ̀ yìí gbọ́ lónìí jẹ́ kí ọkàn rẹ balẹ̀ máa yọ̀ nítorí pé olúwa ti ránṣẹ́ sí ọ èmi ọmọ wọn yẹn ó ní má bẹ̀rù wọn gbogbo ohun tí wọn yẹn bá dúró fún ó lè jáwọn èèyàn ó lè jẹ́ ròyìn kan tó gbọ́ ó lè jẹ́ rìpọ́ọ̀tù kan tán fún ẹ má bẹ̀rù wọn olúwa ni mo wà pẹ̀lú rẹ olóhùn ó gbà ọ tó o bá gbàgbọ́ pé ìwọ ni ọlọ́run rán mi sí láàárọ̀ yìí tẹ́wọ́ jẹ́ ń súre fún ọ ní orúkọ Jésù ìwàláyé Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni nínú ibi tó bára rẹ tẹ́rù ń bá ọ kó ló wá gbà ọ lónìí ọwọ́ ìgbàlà Ọlọ́run kó jáde sí ayé rẹ ìròyìn tó gbọ́ yẹn tó ń bá ọ lẹ́rù Olúwa ní kó má bẹ̀rù ìròyìn yẹn ọwọ́ Ọlọ́run kó tún yí padà bẹ́ẹ̀ ni gbogbo ìròyìn tó gbọ́ tí ń bà ọ́ lẹ́rù olúwa yí padà àlá tó lá olúwa yí padà sí rere bẹ́ẹ̀ ni búburú kan ò ní ṣubú lọ àrùn kankan ò ní sánmọ́ àgọ́ rẹ̀ wàá dẹ̀ rí àánú gbà gbogbo bí tí wọ́n ti kóra jọpọ̀ fún ìṣubú rẹ̀ lórúkọ Jésù Olúwa tú wọn ká lónìí gbogbo ibi tí wọ́n ti ń sá sókè sódò fún ìfarapa rẹ̀ lórúkọ Jésù kan fọwọ́ ara wọn síra wọn bẹ́ẹ̀ ni kò rí àwọn ọmọ rẹ wọ́n mọ̀nú ẹ̀dùn àwọn ọmọ yín wọ́n mọ ayọ̀ yín kan ẹ̀rí lẹ́ẹ̀ fi parí ọjọ́ òní ẹ̀rí lẹ́ẹ̀ fi parí oṣù yìí ẹ̀ ní fẹ́ kún parí ẹ̀ àlàáfíà nínú àgọ́ ara yín àlàáfíà fún ẹ̀yin aláìsàn lórúkọ Jésù àlàáfíà fún ìpínlẹ̀ yìí àlàáfíà fún orílẹ̀-èdè yìí àlàáfíà fún ààrẹ wa kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn sórí ààrẹ wa ẹ̀mí àti yanjú ìṣòro Nàìjíríà kó balẹ̀ wọn bẹ́ẹ̀ ni kó rí bẹ́ẹ̀ ni yóò sì rí gbogbo àwọn ọ̀tá Nàìjíríà kójú tì wọ́n kí Nàìjíríà ráàánú gbà gbogbo ìwọ tó ń gbọ́ mi kí ìwọ náà ráàánú gbà kólúwa kó bùkún fún ọ kólúwa kó pa ọ́ mọ́ kólúwa kó ṣe ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí ọ lára kó sì fún ọ ní àlàáfíà ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá láti the african church solution campground sam hewan estate nílùú abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí rẹ́ ayọ̀.